الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيها المستمعون الكرام أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí à ń dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó fún wa nígbà láyè lẹ́ẹ̀kan sí látara wípé nígbà tá a ti bẹ̀rẹ̀ Ramadan a ní ìrànwọ́ kan ìdíyelé kan agbára kan níbẹ̀yìn rẹ̀ la hawla lana wala quwwa gbogbo èyí tí ọba adẹ́dàá ń fún wa ṣe wa ma tawfiqu illa billah ọba tó jẹ́ pé ìsepòǹgẹ́ orin kan ò lè sí fẹ́dà àyàfi látọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú agbára àti ìyọ̀ǹda rẹ̀ ni òun lọ́ba tó yọ̀ǹda fún wa láti bẹ̀rẹ̀ rọ̀mọ̀dánà tọdún yìí eléyìí tó ṣe déédéé rọ̀mọ̀dánà tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ò lé mẹ́fà lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ti ṣe é jẹ́ra láti Mẹ́kà lọ sọ́gbọ̀rọ̀ Mẹdínà abẹ́ afa ìpínlẹ̀jọ́ ọlọ́run àti bẹ́ rọ̀mọ̀dánà tọdún yìí mọ̀ṣẹ́ lọ́kọ̀ òkú fún wa ibi tó wá dé gẹ́gẹ́ bí àwọn olóòtú tí wọ́n sọ fún wa yìí pé ó ti dá àti kódà kan náà dámẹ́ta ọlọ́run dáméjì tó kù máa ṣàṣẹ rọrùn fún wa wá jẹ́ ká gbà láàyè àti láàyè wa níbi tí a bá kí sọ̀sọ̀ Qur'an eléyìí tí a yẹn nàná lánú sóràtú tọ́ra ohun tó jẹ́ Qur'an twenty eléyìí tá à ń bẹ Allah subhanahu wa ta'ala kó jọ kó má sàbójútó wa àgbọ́yé rẹ̀ eléyìí tó yàn kóró tí máa fi ṣàánú ẹrú rẹ̀ má sàfiyé wa lílo rẹ̀ náà jọrọ̀ rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọlá Allah subhanahu wa ta'ala ìtàn eléyìí tó ń fọpá nẹ́bùwà Muhammad ìkẹ́ àtàlọ́lọ́ kò máa bá kó lè fi jẹ́ ìwòye àti ìtọ́sọ́nà fún àlìúmọ̀ yìí ọlọ́run pọ́n sáà sí wa lórí ẹ̀ òun náà ní ìtàn anábì Musa ọmọ Imran alayhi salam ọ̀kan nínú àwọn ulul azmi mina rusul ọ̀kan náà àwọn anábì ọlọ́run márùn tí wọ́n gbókun nínú àwọn anábì ọlọ́run kí ló fà tá a fi ní wọ́n gbókun òun náà ní wípé iṣẹ́ wọn lágbára ju sí akẹgbẹ́ wọn lọ iṣẹ́ wọn lágbára ju iṣẹ́ akẹgbẹ́ wọn lọ bó tiẹ̀ jẹ́ pé náà àwọn ànábì ọlọ́run tí alukurani dákọ̀ twenty five ni wọ́n alukurani dákọ̀ àmọ́ wọ́n jù bẹ́ẹ̀ lọ ló ń kà mí ní umma kọ̀sọ́sínà àlẹ́ wà mí ní umma lamnexus wàkàlámà lọ́ọ̀rù musa tẹ́kẹ̀lẹ́mà ó ní bẹ́nu wọn ànábì ọ̀rẹ́ ànábì wa muhammed mo pàtàn wọn fún ẹ ń bẹ́nu wọn tí pàtàn wọn fún ẹ wàkàlámà lọ́ọ̀rù musa tẹ́kẹ̀lẹ́mà ládàáyẹn rí mo bá musa mo bá sọ̀rọ̀ ara ìbásọ̀rọ̀ rẹ̀ orígun rẹ̀ ládé yìí ìyẹn ni pé ntọ́ba fi pé Musa ní kẹlíìmù lọ ẹni tó máa yára bá sọ̀rọ̀ tó jẹ́ pé láàrin wọn àtọ́ba dàda kì í láàrin wọn ìyẹn ni pé Jibril ó máa ń rán Jibril sí o àmọ́ èyí tó pọ̀jù ni pé kí Musa ó gòkè túrì sí lọ kó dẹ̀ lọ bọ́ba sọ̀rọ̀ ìyẹn lọ́ba sọ fún pé ńgbà tí ń bá a sọ̀rọ̀ lórí òkè ìbásọ̀rọ̀ àkọ́kọ́ rẹ̀ wípé ìzàhábù ilà tọ́ra máa lọ́dọ̀ kọjá là àti kó lórí yẹn nígbà tí anabi musa alayhi salam tó gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí tọba adẹ́dá sì fi àmì hàn ń tó kù ni pé kó máa lọ àmọ́ lílọ tí ó lọ àwọn olùmọ́ni musa alayhi salam ó bẹ̀rẹ̀ sí ń bẹ ọba adẹ́dá ìkún lápá látọ̀dọ̀ rẹ̀ àwa nítorí pé kíni torí pé iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ iṣẹ́ yẹn tóbi pọ̀ ọ̀dọ̀ farao ní lọ olùmíjàmbá bírati làálẹ̀ fìtílkẹ̀ zaman nínú àwọn olùṣekọ́ngínà lórí ilẹ̀ ó tún já alágbára lórí ilẹ̀ nígbà yẹn ní Fáráò jẹ́ ẹ má jẹ́ ká gbàgbé àwọn tó bá tẹ̀lé wa a ní Fáráò jẹ́ ọba kan nínú àwọn ọba orílẹ̀ tàbá sọ pé ọba Rome lánàá bẹ́ẹ̀ láàmú sọ bí faraina Misra àwọn faraina nínú àwọn tán lu ọlá faraina tiẹ̀ fìràwọ̀nà tiẹ̀ ó tiẹ̀ wá jẹ́ fìràwọ̀nà tó le jù nínú àwọn faraina tí wọ́n lu Masari Egypt fìràwọ̀nà tẹ̀lé yìí ló lágbára lápò orúkọ rẹ̀ ní aromsisi asani so ó jẹ́ ẹni tó lágbára jù náà farao torí wípé ó ń lórí ilẹ̀ pẹ̀lú ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tí fàráínà mi ò ṣe òun ṣe kí ló ṣe ó pe rẹ̀ lọ́lọ́run ló jẹ́ pọ̀ bá dẹ́dà sọ wípé ìnáwó tọ̀rọ̀ ó ti kọjá àlà fa àkọ́dọ̀ olówó nàkẹ́lẹ̀ àhírọ̀tì ọba dẹ́dà ni mo gbà mú pẹ̀lú aburú àbòsí rẹ̀ ìkọjá àlà àkọ́kọ́ àtìkẹ́yìn kí làkọ́kọ́ rẹ̀ kọ́tàlú kẹsìrọ̀ ìsọ̀rọ̀ yìí ó pa èyí tó pọ̀ ní ọ̀bà ní ìsọ̀rọ̀ yìí ohun ó jẹ wọ́n níyà ẹlẹ́ẹ̀kejì ni pé ó wá tó péré ẹ̀ lọ́ba abẹ́dà ó péré ẹ̀ lọ́lọ́run ṣẹ́rí pé kọjá tó tóbi ni ìyẹn ló fà á Musa alayhi salam tó fi ní rọ́bì ìjì alí waziran min àlè ọlọ́run fún mi ní olùrànlọ́wọ́ olùkún lápá lórí ilẹ̀ min àlè kó jẹ́ nínú ara Haruna akhi ẹni tí mo sì fẹ́ kó jẹ́ òní kó jẹ́ Haruna. Àwọn ìbéèrè yẹn pé ṣé Musa ò gbára lọ́lọ́run ni? Ọlọ́run ni kó máa lọ, ò tún béèrè yìí pé kó fún ẹ lólùkún lápá lórí rẹ̀. Àwọn olùmọ̀ni Hava mimma yusamma indal ulama bi takhazbil asbab. Kéyìn ò gbá sábàbí mú láàyè náà fi Ádámù tàwákùl ìyẹn ò túmọ̀ pé èèyàn gbára lọ́lọ́run. Ìgbà tá Ànábì wa Muhammad alayhi salatu wa salam tọ́ba adẹ́dà ni ó máa gó sánmọ́ bọ̀ kí ló rí kí jìbìlì máa mú bọ̀ ó ní kó máa mú ẹ̀sìn àlùbọ̀ràkì bọ̀ ọba adẹ́gbà ní kápá kó má gun kankan kó má rí kí ni kó má gòkè bọ̀ kó má fò bọ̀ bẹ́ẹ̀ so ó jẹ́ kó yí wá pé èmi àti ẹ abùkátà láti gbá sábà bímú mọ́ sọ wípé ọlọ́run ó fún mi jẹ tó ní ṣiṣẹ́ ẹ̀ ń ṣàdúà ń ṣàdúà ní àdúrà náà ni a máa ṣe àdúrà òdiwọ́ kí ni o ìgbà sábà bímú ìyẹn máa ń kọ́kọ́ ṣiṣẹ́ yóò wá sí kíni yóò wá gbára lọ́lọ́ yóò wá ṣàdúrà so eléyìí lẹ̀kọ́ yẹn ìyẹn ni pé musa alayhi salam ó ń wá ìrànlọ́wọ́ fẹ́ gbá sábàbí mú pé ah, ìyẹn ni mí ẹ má jà gbàgbé ohun tó fa gbogbo ìbẹ̀ lọ́hùn àti ìbéèrè musa alayhi salam ó ní wípé ó ló mọ had ṣàfìyàtìhì bọ́ ọ ara rẹ̀ bọ́kàn rẹ̀ ṣe rí torí pé làwù suratul infial ó máa ń tètè ń gbára ta púpọ̀ ìgbárata so ó wá bù ó wá wò pé tí ìjọba ènìyàn ó bá gbéhùn kóhùn rẹ ni tó ó bá ṣe mà ẹni tí ó kùn lápá lórí àtijíṣẹ́ yẹn ẹlẹ́kẹta bẹ̀ ìsojúkòkò oore lé ẹ̀mí òun lẹ́lẹ́kẹta rẹ̀ lidhalika jaa min hadisi lẹ́bi akhraja ibn hazim nínú hadisi kan táfàwá ibn hazim kọjáde ó ní ìyàwó aisha radiyallahu anha ọlọ́mọsàbáyọ́nù sí wọn ó ní wọ́n lọ sí umura lọ́dún kan ìyá tẹ́mìíràn ó nígbà tí ìyá wa dé mẹ́kà wọ́n wà nínú nígbà tán wà nínú tẹ́ǹtì tiwọn àwọn ọkùnrin náà wà lẹ́gbẹ̀ẹ́ kan nínú tẹ́ǹtì tiwọn fàsẹ́mi àti rọ́ọ̀jù lẹ́yìn yẹ̀kùl ó ní òun gbọ́ arákùnrin kan tó sọ wípé ǹjẹ́ ta ló mọ èèyàn kan tí fi ń sàǹfààní fọmọ ìyá rẹ̀ láyé fàyẹ̀kùlù àwọn tí wọ́n wà nínú tẹ́ǹtì akùnrin ni àwọn ò mọ̀ ó ní wàláyé ní adìrì ó ní mo mọ̀ ó ní palẹ́ ní tẹ́ẹ̀mà ó ní mà á ń àhẹ́ù kàmà yanfa kàmà anfa musa lè àyè harun ó lẹ́ni tí fi sóore tí fi sàǹfààní ya rẹ̀ jù lórí musa alayhi salam àtọ́mọ ya rẹ̀ harun nani ti já nàbí ọlọ́run o tún wá ń bẹ lọ́ọ̀ já nàbí ọlọ́run fúta ní. o ní o jẹ́ nǹkan kan o ni mo wá ń sọ sínú mi pé ah, òdodo ni ó ó nítorí pé ọba adẹ́dàá ńgbà tí ó ròyìn musa ó ní wàkánà ìndàlọ́ì wàjí à ó jẹ́ yẹn kan tọ́ba adẹ́dà bò ní tutù ojú ẹni tọ́kan rẹ̀ payá lójú bẹ́ẹ̀ fọta ní wọ́n nígbà tó sọ pé na aki níjọ́ yẹn bí wọ́n ṣe ń sọ́dà bẹ́ẹ̀ lọ́ba sí bẹ́ẹ̀ ni kí kì í lọ́ba sí kí ìbéèrè kan lónìí máa jẹyọ lórí kí sọ́sọ̀lù Qur'an tá a gbọ́dọ̀ lè wò báwo ìyẹn ni pé inú Haruna alayhi salam àti Musa alayhi salam tá lẹ̀gbọ́n tá làbúrò anabi Musa òun lẹ̀gbọ́n Haruna ni kíni so wọ́n dẹ̀ ránṣẹ́ sí nínú àwọn anabi ọlọ́run méjì tí wọ́n máa ń lò gbà papọ̀ Haruna jẹ́ kan àti Musa ọmọ ẹ̀yẹ́ Sulemani jẹ́ kan àti bàbá Dawud alayhi salam tí wọ́n dẹ̀ ń lògbà lásìkò kan náà Yakubu jẹ́ kan àwọn àtúnwò àtọmọ rẹ̀ Yusuf tí kankan ò dẹ̀ dira wọn lọ́wọ́ wa rahmatullahi wasi'at kulla shay' ìkẹ́ ọba dẹ́dà tó bá fẹ́ sóore fún yàn oore ẹ̀gbọ́n ò lè di ti àbúrò lọ́wọ́ tó ti yé wọn lọ́lọ́run sóore fọmọ ìyá rẹ yóò jọba ò bínú tọmọ ìyá rẹ ò bá ti jọba ò lè jẹ́gbọ́n ọba àti kéèyàn gbà kọ́dà ọba dẹ́dà bí ṣe máa ń ṣe nìyẹn ìwà jẹ́ kẹ́gbọ́n rẹ àbúrò rẹ ó jọba àbí kó jọ lọ́lá ìyẹn ò túmọ̀ pé kò ní sóore fún wọn náà akẹ́kọ̀ọ́ yẹn lára ànábì wa ta ni ànábì Musa mm-hmm. alayhi salam ó wá ní aṣùdú bìbí yìí mo fẹ́ kó fi kún mi lápá wá aṣíríkù fi amri mo fẹ́ kó bá mi kẹ́gbẹ́ fi amúri amúri hàdá fi tabligh da'wati ila Allah níbi ìjíṣẹ́ yìí ìyẹn ni pé iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yìí mo fẹ́ kó ní o máa gbọ́ yé bẹ́ẹ̀ fi amúri hàrà àṣẹ ọ̀rọ̀ mi tó pa mí láṣẹ náà bùkátà jọ jẹ. káyínú sábì ṣàkàkẹ́ fi hàn. ẹ jẹ́ ká mẹ́kọ̀ọ́ kan ah allah islam islam àmà ah, dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ìyẹn ló túmọ̀ yìí pé èèyàn lè rẹ́sì islam gbọ́yé èèyàn lè rí sìn àyà kó lọ wá ìmọ̀ tẹ́yìn ò bá rí ìmọ̀ nínú ẹ̀sìn islam bálabàla ni ó máa ṣe ẹ ra àwọn tán máa pera wọn wòlíì wòlíì wòlíì wọn ni ẹ tí wòlíì kan bá jáde wòlíì kan ò gbọ́dọ̀ jáde nínú ìlú yẹn subhanallah ǹjẹ́ wòlíì kan bẹ lórí ilẹ̀ tá a lọ́rẹ̀ ọlọ́run ni tó tó ànábì ọlọ́run ó yá musa àti tani harun ah. ni jọ jọ lókínní wọ́n ní ra níyàn kan ó bo ránà èèyàn kan mẹlẹ hmm. subhanallah subhanallah ọba dada mọ bí ṣe máa ń ṣiṣẹ́ ìkẹ́ yìí sì dira wọn lọ́wọ́ ó ti so ẹ má jẹ́ jágbé yẹn lẹ́lẹ̀ kódà àwọn a máa bá débi wípé wòlíì kan ó máa kóṣẹ́ wòlíì kan Mhm. ẹ̀yìn tẹ́yìn kan máa ń sa kinní kan níbì kan náà a wípé wọn ò pe ọba adẹ́dà àlùjọ̀nú ni wọ́n ń pè tó bá jẹ́ pé ni wọ́n ń pè ọba tó jẹ́ wípé wọ́sọ̀rọ̀ sàmà àhùn etí rẹ̀ ó ń gbọ́ kò sí ń tẹ́ lè máa sọ tọ́ba ò máa ó sì ń dákúlu ó ń dákàlùkù lóhùn láàyè rẹ̀ kàmájá àfilà hadith sahih min hadith kudusi àni abi bá nàbí ní ọba adẹ́dà sọ wípé hadith kudusi wa akhirakum wa insakum wa jinnakum qamu ala sa'idin wahidin tó bá jẹ́ ní àkọ́kọ́ yín ẹnìkan yín èèyàn nu yín àlùjánu gbogbo yín wá dúró lẹ́ẹ̀kan náà ẹ fàṣà kálukú yín wá ń bi mí léèrè ọ̀yá wòlíì méjì <laughs> ṣéwù méjì nígbà tí ṣéwù kan ti ń lo rana ṣéwù kankan gba ojú wíńdò wọlé ni <laughs> ìgbà tí ó fi wá dé báyìí ó kàn bá ṣéwù kan lórí àga ni ló wá rí i pé á eléyìí ti gbapò mi ipò títa ni lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọba dẹ́dà so ìyẹn ilé yẹn sá ni ìlera ẹni sá lọ́dọ̀ ọba tó dá wa kò sí téèyàn lè gbàgbọ́ yé ẹ̀sìn ọba dàda kó dàbí kó gba mẹ́nájà alùsùnà wal jamaa kó sì ní àkídà tó tàwíìd eléyìí tó ṣe kíni tó rinlẹ̀ tó lálàáfíà yóò jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ àwọn kan máa ń kó àdúrà bó ni wọ́n ti kó gbóná ń kó lọ. so eléyìí ó gbọ́dọ̀ yí wa dáadáa abẹ ẹ má jẹ́ ká sẹ́sìn ní di táwọn èèyàn ò mọ̀ tí kì í sẹ́sìn ọba dàda àdẹ̀lẹ̀ rẹ́sì yìí ṣe tó dàbí ẹni tọ́ba adẹ́dà fẹ̀sì yìí rán ta ló fi rán anabuwa Muhammad afdolul wali ẹni ó lọ́lá jù nínú àwọn wòlíì ọlọ́run tani anabuwa Muhammad wà á wò là torí pé tọ́ba ń pè yẹn ní wòlíì ọ̀rẹ́ ọba adẹ́dà nìyẹn ayọ̀ rẹ̀ ẹni sì jáyọ̀ ọlọ́run jù lórí ilẹ̀ tí ò ní sẹ́ni tí ó jáyọ̀ ọlọ́run tó anabuwa Muhammad kátó wá sọ pé àwọn sọ̀hábà anabi wa musa alayhi salam ó ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ṣe kó dẹ̀ kún un lápá wà àṣírí kí òun fi àmórí ó wá ní kẹ́yìn. kẹ́yìn ló sábẹ́ hakakẹ́ sí i rọ. Allahu akbar ọba abẹ́dà nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ púpọ̀ ó dẹ̀ máa ń tẹ́tí gbọ́ wọn. lànàbì sallallahu alaihi wasallam àdéhùn tí mò ń sọ fún wa yẹn ó ní gbogbo bẹ́ẹ̀ sì wọlé máa béèrè tẹ́ ẹ̀ bi mí ẹ̀yin ni ó sùn kò ní sú mi. <laughs> ìbéèrè ká máa bẹ ìyẹn là á fi gbọ́dọ̀ rò pé èèyàn kan ṣàdúrà bóyá fẹ̀yàn kan wọ̀n bí kan lọ́wọ́ rárá tẹ́ ẹ bá ti ń bi ní kò ní sú kò sú ọba adẹ́dà pẹ̀lú béèrè tá ànábì Musa ń béèrè lọ́dọ̀ ọba adẹ́dà ó tún sọ fún ọba tó mọ̀ jùlọ ó ní kẹ́ musa bi hájà ká fi lè ṣàfọ̀mọ́ rẹ̀ púpọ̀. wàlá kọ́ kẹ́kẹ́ sí i rán. a sì fẹ́ sódà tó bá jẹ́ pé mi àti ẹ̀ á lè máa ṣèrántí rẹ̀ púpọ̀ ìnáka kún tàbí iná àbàṣírọ̀ torí pé rẹ Allah subhanahu wa ta'ala orí wa ọmọ bọ́ọ̀lù wa ṣe rí o tún wá mẹ́ni tá a fẹ́ lọ bá orí jù wá lọ. àwọn olùmọ̀ẹ́ni kí ni fáyidà tó fi lo nusabbihaka kathira wa nadhkuraka kathira hadha dilalatun wadihah ala fadli zikrillah eléyìí ti ń bẹ pé a ṣàṣeyọrí àyàfi bíi ìsìnrántì rẹ̀ púpọ̀. ìrántí rẹ̀ yẹn òun jẹ́ ká ṣàṣeyọrí tó túbọ̀ yìí pé ẹ̀rí pé kí ló tó padà yẹn ó ó lọ ibi ìdúró ti ìrántí rẹ̀ ní túmọ̀ pé yẹn gbára lọ́lọ́run ẹni tí ó máa rántí rẹ̀ gbogbo ìgbà pé láhàólẹ̀ ìlà mi kan mi kan ẹni tí máa ń pe ọlọ́run ti rántí lọ́ba mọ̀ bẹ́ẹ̀. Hmm. a rí wípé nínú ó ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo ó ní tẹ́ ẹ bá pàdé ọ̀tá yín ṣe mọ̀ pé ọ̀tá ni àwọn Musa alayisalaam àti Haruna alayisalaam lẹ́fẹ̀ẹ́ lọ pàdé àbí hmm. ó ní tẹ́ ẹ bá pàdé ọ̀tá yín kí lẹ rò pé yẹ kẹ́ ṣe ná só yẹ kẹ́ gbára lé nǹkan ìjà ẹ gbọ́dọ̀ gbára lé ẹ mú nǹkan ìjà lọ́wọ́ àmọ́ tẹ́sí ni wípé ẹ rántí mi wà ìdá lakúnlẹ̀bí náà kẹfàrú ìdá lakúnlẹ̀bí náà kẹfàrú tẹ́ ẹ bá pàdé àwọn kèfèrí tí wọn ò gbà fásitì ẹ ṣe kí ni ẹ dúró ẹ fẹsẹ̀ yín rinlẹ̀ ó wá ní wàkúrú wọ́ àkẹ́sí rọ̀ ẹ wá ṣèrántí mi kó pọ̀ làálàkùn tó lè hùn òní ó jẹ lábòyọ lẹ́ẹ̀fì ní ìborí lórí àwọn táyín. àfa àwa kan nínú àwọn sálàf ó ní látò àdùn àròjùlù zákìrì àti ilé pè èèyàn ní olùrántí ọlọ́run ibn kẹsí náà kọsínú nù tẹ̀síìrì rẹ̀ ó láti ilé pè èèyàn ní olùṣèrántí ọlọ́run àtà yẹ́sùkúrúwá àkọ́ ìmọ̀n àwòkọ́ ìdáná ọmọ tọ́jì àn tí ó fi jẹ́ni tí ó máa ṣèrántí ọlọ́run nínàró ní ìjòkó ibù ní ìdùbúlẹ̀ láti sọ pé wọ̀nà kùrọ́kà kẹ́sì ẹ̀rọ ìyẹn ni pé gbogbo sísí wa àmì fi ẹ́lẹ̀ẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní àṣeyọrí ọmọnìyàn níbi tó ti lè gbádùn ayé rẹ̀ tí ó fi láṣeyọrí ó ń sọ fún sàhábà kan ó ní látẹ̀bẹ́ lìsáànà kàrọ́tìbá bìsíkìrìlá má jẹ́ káhàn rẹ̀ ó gbẹ jáhàn rẹ̀ ó máa tutù níbi kíní níbi máa ṣe rántí ọlọ́run gbogbo ẹni bá fẹ́ jẹ gàba lórí ọ̀tà tó rí àbọ̀tà tí ò rí kíní ó máa ṣe púpọ̀ ìrántí ọba adẹ́dà abẹ́ Allah subhanahu kó ràn wá lọ́wọ́ aláwùmá iná alábìkìríkà wọ́ṣùkùríkà wà húsùnì إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ìnáka kú dàbí ní àbàṣe rọ ọba adáda gbogbo eléyìí tí mo ń sọ kò sí kàkà tó paná sí ẹ o tó ti yé kílẹ̀sì ọba kọ́ọ̀là kọ́dì ùtíìta súùlà kàyà Allahu akbar ẹni tó jẹ́ wípé láà yu'jizu shay'un fil ardi wala fis samaa nǹkan kan yìí kó lágara àìdá ní sọ́mà bí nílẹ̀ tọ́lọ̀ ọba adẹ́dàbá ti nífẹ̀ẹ́ ẹrú kò sí tó lè dí tí ò ní máa fún lójú sọ fún pé immediately mo ti grant rẹ kọ́d ùtí ìlà nígbà pé a ti fún ẹ kó tó béèrè òun ọlọ́run mo ti kí ni ìrẹ́ mo ti fún ẹ kọ́d ùtí sùúlákà yá Musa gbogbo àwọn ìbéèrè tó béèrè yẹn wọ́n ti fún ẹ wọ́n ti grant ẹ Allahu Akbar ṣèkínú Musa ó ṣe kí ni mm. yóò dùn ọba dẹ́dà wa ni tọ́ ọba bí ọba ṣèyẹ méjì lórí pé mo ní mo fún ẹ o torí wípé mo ti ṣe àwọn nǹkan kan fún ẹ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa tá a máa ń béèrè nǹkan tọ́lọ́hùn bá ti ṣe fún wa bá ń ṣàdúrà tí o ti ṣe ẹ má jẹ́ ká jákàn níbi ìkẹ́ ọlọ́run o làtọ́kùnrin àtúnmí wa àmì wa man yakunutu min rahmatillah illa al-qawmi ad-dallun àyàfi ìjọ tí ò mọ Ọlọ́run ni ó máa jákè pé mo pé pé pé pé kò tí gbà ní Ramadan náà èsì mo pé rárá tá ló sọ pé kò ní gbà tá ló sọ pé kò tí gbà torí wípé ń bẹnu ọ̀pọ̀lọpọ̀ oore tó ṣe fún àtàbèrè àwọn òsì mà wípé àbèrè kí ni oore yẹn ó sì ń fún wa lápèjúwe ìdí rẹ̀ lọ́ba dẹ́dà fẹ́ sọ fún ànábì Mùsá pé àà ولقد مننا عليك مرة أخرى eléyìí ni ìdẹ̀ra ìmí ìtàsíkun a ti ṣèkan fún ẹ ṣáájú náà mọ̀nàmínà àlẹ́kà mọ́rùrọ̀tàn òkùrọ̀ a ti ṣèkan fún ẹ kọ́dà yìí tá a ṣe fún ẹ ṣáájú òbéèrè kí ni ìdẹ̀ra tó ṣe fún ọba dẹ́dà fẹ́ ṣèrìgún lórí ẹ̀ òun sì ló tọ́ láti ṣèrìgún lórí wa kò sẹ́ni tí ìrìgún tọ́ sí tó tó dàbí ọba tó dá wa ó nìkan ló ní ìrìgún lórí wa àtàwọn tó tún bí wa àti àwọn àwọn tó tún bí wa àwọn tí wọ́n ní règùn lórí wa náà àtọ́kùn lórí règùn lórí ọmọnìyàn ó làwọn olùkọ́ rẹ̀ olùpàtàkì jùlọ olùpẹ́mi mẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní règùn gan bẹ́ẹ̀ lọ̀gá tó bá ń kọ́ wa àmẹ́ni ó ní règùn lórí gbogbo ayé Allah subhanahu wa ta'ala ni torí pé tá a bá lóbìnrin ní règùn lé wa lórí ṣe mọ̀ pàrọ̀ tó bí àwọn náà ní règùn lé wa lórí tá a bá lọ́gàá ní règùn lé wa lórí ṣe mọ̀ tó kọ́ náà òun náà ní règùn lé lórí àmẹ́ni tẹ́yìn kan ò ní règùn lórí ẹ̀ ò ní Allah subhanahu wa ta'ala na'am. إذ أوحينا إلى أمك ما يوحى ọba dẹ́dà fẹ́ sọ fún pé à mo ti sori tó pọ̀ fún ẹ̀ má wulẹ̀ ṣe iyèméjì rárá إذ أوحينا nígbà tí ò bí mi tí wò tẹ̀ tí mọ̀ kankan àwòháyínà ìlà ummika ma yuha níjọ́ tí mo ránṣẹ́ síyà rẹ̀ ma yuha ìyẹn lọ́ba dàda fẹ́ sọ àwọn ìdẹ̀ra oore tó ṣe fún tíwọ̀ kọ́ ló béèrè ẹ̀ eléyìí tó wà ń béèrè ìyẹn ò gbọ́dọ̀ jọ ẹ́ lójú kò dẹ̀ gbọ́dọ̀ kó ka lágara àbí èméjì bẹ́ẹ̀ sọ ẹ̀mẹ́jà máa ṣe èméjì gbogbo àtàbà ń bẹ ọlọ́run láàtà àjà ẹ̀mẹ́jà máa ṣe kíni ẹ̀mẹ́jà máa kájú pé mo ti bẹ ọlọ́run bẹ ọlọ́run bẹ ọlọ́run kò ṣe kíni kò gbà kò tí ì ṣe ẹ̀mẹ́jà máa kájú tá tún wá bẹ ẹ̀dẹ̀ òwò à wà á tún mú kìnnú nàbìlì ìjà àbà àtúnwá mọ̀mọ́ dájú pé tí mò ń bí mi tí mò ń bí ọlọ́run yóò ṣe pẹ̀lú yọ̀ǹda gbogbo ẹni tí ò bá ti mọ̀mọ́ yá dájú ọba dẹ́dà ń sọ wípé ó ní ìníkápá àti ṣe nù mm-hmm. ẹ fi lẹ́lẹ̀ ìjọba bá bùkátà rẹ̀ mm-hmm. so ìlà wàhálà ìlà umi kàmá yóò ha níjọ́ tí mo ránṣẹ́ sí mọ̀mọ́ rẹ̀ mm-hmm. ìyá ta ni ìyá nàbì Musa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe wàhálà púpọ̀ lórí tí ò já dààmú lórí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ rò pé ọba dàdà máa dákọ̀ kò dákọ̀ ya Musa alayhi salam ó sì dákọ̀ ya Isa ṣèpéyàtọ̀ wà bẹ́ẹ̀ alayhi salam kí ni ó kọ̀ ya Musa ni àwọn èèyàn ń wá àṣírí ó kọ̀ ya Musa wọ́n fẹ́ máa fà á ó sì wá máa fọ́kọ̀ ya ó yà nígbà tó kọ ọba dàdà tó ní ẹ pè mí walilayi asuma olùhósùnà kí ló fẹ́ fọ̀ pé ló fẹ́ fọ́kọ̀ ya Musa sí àwọn èèyàn máa wọ́pa Musa kiri ṣùgbọ́n tí ò nítumọ̀ tọba adẹ́dà bama mọ̀ pé àǹfààní kan bẹ tá níbi ká mú ọkọ̀ musa yóò ṣe kí ni tó sọ ọ Allahu Akbar ó mọ̀ pé ìyẹn kọ́ ló fẹ́ lò quality ẹwà àṣeyọrí ń bẹ lára ẹ̀ mú fẹ́ torí sọ pé ànàrọ̀ bùkún mú tó lọ́lọ́run lẹ́nu rẹ̀ ìjọ náà lọ́ba sọ pé wọ̀ háyínà ní إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ọba aláàrin wà wàhálà ìlà umi musa ìrẹ musa níjọ́ tí ò tí ì dáyé torí pé ọdún tí farao ti ń pa àwọn ọmọ wọn ni yóò sí àwọn àkànlẹ̀ lọ́dún kan ọdún tó bá tẹ̀lé yóò máa pa gbogbo ọmọ ọdún tí wọ́n wà bí Musa alayhi salam ọdún yẹn gẹ́gẹ́ ni wọ́n ṣe kí ni wọ́n tí ó pa àwọn ọmọ ọdún yẹn náà bí Musa ṣẹ̀rípá àdánwò tó tóbi yẹn gbà mo ti gbé ọ̀fọ̀ àwọn àdánwò kan eléyìí kéré ọdún yẹn ni wọ́n bí lójó sọ pé an àdí má torí ẹ̀ sọ pé ọ̀pá o àbọ̀ ṣe bákàbákà àbọ̀ ní tọ́jú rẹ̀ àrùbí yìí máa fún lọ́yàn mọ́ tọ́jú ẹ̀. فإذا خفت عليه فألقيه في اليم. àwọn haina wáyé tí wọ́n fi ránṣẹ́ sí ànábì musa nìyẹn àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ròyìn pé a ṣe bẹ́ẹ̀ ní wáyé àwọn ànábì ọlọ́run ni wọ́n máa ń ṣe fún ni a jẹ́ pé ìyá ànábì musa náà a jẹ́ pé wàmọ́ arsalna min qablika illa rijala àrùn ṣáájú rẹ̀ ànábìwá Muhammad nínú àwọn òjíṣẹ́ àyàfi kó jẹ́ ọkùnrin sẹ́yìn ó bá tún jẹ́ ànábì ọlọ́run á ní ìyá tó bí ànábì Ìsá torí pé mọ̀lẹ́ka bọ́ọ̀n náà sọ̀rọ̀ wọ́n wá ní wáàyí tiwọn yẹn wáàyí irshad hmm. wáàyí talimat ẹ lọ ṣe báyìí ni kì í ṣe wáàyí risala hmm kì í ṣe pa àrùn níṣẹ́ pé lọ jẹ́ báyìí tó bá wá jẹ́ bá mi á sọ pé oyin náà ànábì ọlọ́run lòun náà tọ̀ tọ́rọ bá dára ní wà rọ́bùkà ilẹ̀ nàhàlì. wà ó rọ́bùkà ànábì ọlọ́ọ̀bà aláǹsọ̀fà ànábì wa kí àtọ̀ ọlọ́run kó bá ó ní aránṣẹ́ ọlọ́run rẹ̀ ránṣẹ́ sóyin ó wà á hmm. yìí kan náà kọ́ àwọn àti àṣẹwò náà kẹlẹ́mùsùlùwàhì tútùlákù alàmàánì kẹsì ọ̀rọ̀ wọ́n máa ń lò fún àwọn tó ṣe kí ni tó pọ̀ wáyù ilham tó ti yé wáyù ìdáyà pé báyìí ni o ṣe máa ṣe wáyù rìsàlà wáyì pé mo fẹ́ jẹ́ olọ jíṣẹ́ àwọn ànábì ọlọ́run ó ní mo ránṣẹ́ sóyin àní tẹ̀kí bí mínà jìbáàlì bùrùyúta mo fi mọ́ nìyẹn kì í ṣe gómìnà lẹ́ka gbóyin sọ̀rọ̀ ọba dáadáa ó sì fi bá sọ̀rọ̀ ó ṣe kí ni ó jù sí lọ́pọlọ ó fi mọ́ báwo ni yóò ṣe ṣe oyin bo ni yóò sì ti máa ṣe bo ni yóò sì ti máa jẹ kí ni yóò sì dá àǹfààní tó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so wà á ọ̀háìdá ìlà umi musa an ardi èyí aránṣẹ́ sí ya musa aleyhisselam imma bi wá sí tọ́tù jibril aw bi gairi wá sí tọ́ méjèèjì ló lè jẹ ó lè jẹ́ pé wọ́n rán màláìka sí wọ́n sì lè má rán màláìka sí. àmọ́ tá a kà sọ fún ni pé fáyidá kìftì àlẹ́ yìí ìrẹ́ ya musa aleyhisselam tó bá bẹ̀rù lórí musa ọmọ yìí mọ́dàmú o. fàálùkìhì fi yẹn. lọ́ọ̀jù sínú yamni wọ́n ní yamu yẹn néèlì ni wọ́n ń pè é néèlì mísọ̀rọ̀ odò néèlì lọ́ọ̀jù odò néèlì yẹn sì jẹ́nu odò kan tó tóbi láfíríkà wáyé ibẹ̀ láti rí pé àṣíríba nile àṣíríba yẹn ríbà tó kọ́tà pọ̀ sí north africa ni hmm. torí pé láti ethiopia ló ti ń bọ̀ ó gba Sudan Sudan ló gbà wọ Egypt so ibẹ̀ láti àṣẹ odò yẹn náà mọ́sáàrì ni Musa wà ni wọ́n ti bí ọba dada wọn sọ fún ya rẹ̀ pé fáàlì kí ìfìlìyà lọ jù sínú odò yẹn. wàlá takọ́ọ̀fì ìrẹ́ ìyá Musa alayhisalam látàkọ́ọ̀fì májẹ̀rú bẹ́ẹ̀ o wípé àbí ó rì májẹ̀rú bẹ́ẹ̀ wàhálà tahzani má sì banújẹ́ torí àdámọ́ obìnrin ni kò mọ̀ tí nǹkan kékeré bá ti sọ ọmọ báyìí á ìbànújẹ́ dénú òun gẹ́lẹ́ mọ̀ sáré wàhálà tahzani má jẹ́ kí ìbànújẹ́ kankan gorí ẹ̀mí rẹ̀ ọba adáda máa ń lo gbólóyìn fáwọn ẹrú rẹ̀ ó ní àlá inna awliya Allah. لا خوف عليهم ولا هم يحزنون àwọn tó bá ti jẹ́ ayọ̀ ọba abẹ́dà tọ́dọ́lọ́hún mọ̀ tọ́lọ́hún dá wọn lójú la khawfun alayhim wọn bẹ̀rù wala hum yahzanun tí bànújẹ́ kò bá gorí wọn ọmọ pé bànújẹ́ ayé bànújẹ́ tó kéré ní tó lásìkò la yahzan la bànújẹ́ kódà. inna radduhu ilayki wa ja'iluhu ọba dẹ́dà wá sàdéhùn méjì ní sọ́tò kọ́sọ̀ star fi ń jẹ́rìí ara wọn yìí ó wá sàdéhùn méjì fún tani fún ìyá nàbì Musa inna wa'dallahi haqq inna Allaha la yukhlifu al-mi'ad ọba tó bá sàdéhùn tí ì ṣe kí ni kí ìyá àdéhùn rẹ ni ó ní iná ó wà lọ nùnú tààríìmù dájú òun ọlọ́run ọba tó tóbi ju gbogbo nǹkan lọ tí nǹkan nǹkan mi lágara rọ́ọ̀dù ilẹ̀ yìí màá dá Musa padà wá fún ẹ kì í ṣe pé ìwọ gan ni ọ máa dààmú hmm. èmi yìí dà wá padà fún ẹ kódà kọba àti ilé kó dẹ́ lójú táìmù tí ìbá dá padà fún ẹ wàjá ìlú mìírànmùsẹ̀lì máa tún wá ṣe lọ́kàn nínú àwọn òjíṣẹ́ mi so fọ́kàn balẹ̀. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا. àwọn olùkìtàn wọ́n lè mọ̀ọ́mọ̀ ṣẹlẹ̀ níjọ́ tí ìyá Musa alayhi abẹnú àánú rẹ̀ ọlọ́run àwọn obìnrin wa ọmọ wa lóbìnrin ni o àbúrò wa lóbìnrin ni o ẹ̀gbọ́n wa ni o àtàwọn ìyàwó wa abẹ ṣe wọn lábíyámá mọ̀ sí wọn ní ìyá ọmọ lásán o torí ìyá ló pọ́n ayé lónìí o kò kùlá lórí ọmọ kò dààmú lórí ẹ o hmm. tó bá ti bí lẹ́pọ̀rọ̀ báyìí ó tán táìmù tí ń bí náà wà láàmú wa lẹ́ẹ̀rọ àánú lára ẹ̀ àwọn obìnrin àsìkò sí wọn dájú pọ̀ ọ̀dájú pọ̀ ló fà á tó ju àwọn ọmọ yẹn náà fi dáńsìn Hmm. ọmọ tó jẹ́ pé ó wà lásìkò kápọ̀n sẹ́yìn kó gbóru ẹ̀yìn kó mu yàn dá hmm. kò sí gbogbo yẹn hmm. fúdù nílé alábìsẹ ẹ̀kọ́ ọmọ ẹ̀sìn ọmọ kò dùn wọ́n bó lọ́jọ́ ọ̀la ọmọ rárá ìyá anabi musa alayhi salam tó jẹ́ ká mọ̀ pé abiyamẹni kí ló fà wọ́n ló wá sokùn mọ́ àpótí yẹn <laughs> sẹ́mi ẹ̀mí rẹ̀ òkú òun bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba nìyẹn ó wá sokùn má pò tí nígbà tó bá dẹ́dà ó já kásẹ̀ rẹ̀ ó sẹ́ okùn kà já ni lókun bá já ni omi bá ń gbé e lọ lọ́ba dẹ́dà ni ṣèbí tí mo fẹ́ kó sẹ́lẹ̀ fọ́lì. Sàpọ̀tọ̀hù àlùfèrè àwọn. ṣé ó tán àbí ó tán ní ìsìn? Mo sọ kó o fi ilẹ̀ lẹ̀. Ó yá ẹ̀yin ẹ lọ ríire. Àwọn tí ó tún wá ríire létí bèbè odò kò tó jáwọn ará àgbòrò kò já wọn ará ó wá jẹ́ áàlò àwọn ará farao ni wọ́n yé ẹ̀tẹ̀kọ́t lókùtọ̀ kéèyàn orí nǹkan yé ni wọ́n ń pè wọ́n rà wo wọ́n rà nábì musa yé wọn ò wá mọ̀ pé táwọn rí èyí. ọba ni gbé wàhálà àwọn èèyàn máa sọ wípé ìfà sóore orí nǹkan Hmm. wàhálà wa débẹ̀ ẹni tó sọnù lọ́wọ́ ẹ̀ ńkọ́ hmm. ọba dada ni wọ́n gbé Musa alayhi salam liyakun mo mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ wọn gbé ni liyakun abuwan wahazanan ẹni tí ó jẹ́ ọ̀tá wọn tí ó jù tí ó bọ̀ lára jẹ́ wahazanan ìbànújẹ́ ayé ló ń lọ gbẹ̀hùn hmm. so a gbọ́dọ̀ sọ́ra púpọ̀ gbogbo bàtẹ́yìn bá ti ń wá ìfà wọ́n lẹ́nu ń wá fà máa wó fò bọ́ba lè kí ọlá méjì ṣe na inna fir'auna wa hamana wa junudahuma kanu khati'in. ọba a ah, calculation wọn wrong inna fir'auna farao wa hamana akọgun personal assistant ọmọ kanu ni وقالت امرأة فرعون قرة عين لي ولك أرى من مننا عليك مرة أخرى ara ìrìgún tó bá dẹ́dà ń ṣe pé gbogbo eléyìí ṣèwọ̀ lọ bí mi. so ìyẹn túmọ̀ yìí pé nígbà míì ẹlòmíì tó bá kírun tán ẹja dàgẹ́rẹ́sì lítù tẹ́lòmíì bá kírun tán níbi tó yẹ kó ti bẹ lọ́ọ̀ nínú rẹ̀ kò ní bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í bẹ lọ́ọ̀ nínú rẹ̀ ó wá jẹ́ lẹ́yìn irun ni wọ́n wà ní bàbá àmọ́ mo wà máa fi thirty minutes forty minutes wọ́n máa fi ṣàdúà àkìtàrà wí ìtàn àwọn èèyàn ń bẹ lórí àdúà nísìn àní kéèyàn má ṣàdúà bẹ́t àyè àdúà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwa gẹ́gẹ́ mẹ́fẹ́ ká bẹ ọlọ́run irun gẹ́gẹ́ fẹ́ torí ẹ̀ gbé kalẹ̀ ní ká lè bẹ lọ́run ìforíkanlẹ̀ wa á bẹ lọ́run níbẹ̀ àbí bàdà tàṣáwùdì wa á ṣe kí ni á bẹ lọ́run bẹ́ẹ̀ ó yà kí la fẹ́ àwọn èèyàn wá ní bẹ ọba adẹ́dà wọ́n mọ̀ kẹjú tàbí ká gbára lé ẹlòmíì. so ìyẹn túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala ọba tó máa ń gbàdúrà ẹrú ni so ló fi wá ń pè é wípé nígbà tí wọ́n gbé e, ìbẹ̀rẹ̀ tí mo tún fẹ́ ṣe fún ẹ èrègùn tí mo ìwọ kọ́ lọ bí mi lérè yìí èmi ni mò ń ṣe fún ẹ. Naam. وقالت امرأة فرعون قرة عين لي ولك. nínú ètò ọba adé àlàrú àlọ́rọ̀ ànábì Musa ìyẹn ni pé gbàrà táwọn ọmọ ogun farao gbé ọmọ yẹn dé dọ́dọ̀ farao àtìyàwó rẹ̀ sẹ́mọ̀ wípé nítorí yẹ kó ṣẹlẹ̀ ni pé à ẹwà irú ọmọ wo mẹ́gbẹ́ wa tó bá jóbìnrin ni kò sí wàhálà ẹ hmm. ẹ rí kọ́ bá bẹ́ẹ̀ bá tó bá fẹ́ sí ìrìgún lórí bàní Ísírẹ́lì hmm. wọ́n ní yáàbà ní Ísírẹ́lì ẹ̀yin ọmọ Ísírẹ́lì kí ló dé tẹ́ kì í ìfúrú ní ẹ̀mẹ̀ tí ti àná àmtù alaykum if anjakum min ali firaun nígbà tí mo là ń lọ́wọ́ aburú farao yẹ̀sùn múnà kùn sú àlàáfà ìyà oníranran ní fi ń jẹ́ kódà nú ìyà tí fi ń jẹ́ ni pé yuzabbihuna abinaakum ọmọ ọkùnrin tẹ́ bá bí ń gbà yẹn ń pa wàyí ẹ́ nísà àkùn ó wá ń yẹ ọmọ obìnrin ṣẹ̀tìrì báwọn ìyẹn ni pé níjọ́ yẹn tó bá jẹ́ pé musa alayhi salam ọlọ́run bá kádàrá kójóbìnrin àá nítorí kójóbìnrin ní òun ṣe kí ni òun pa ọba aláàánú kò rí bẹ́ẹ̀ mo fẹ́ kétò mi ó kò èròǹgbà mi ó gbọ́dọ̀ di múmú ṣẹ torí pé ntọ́lọ́run bá ti kọ́dàrá kò sẹ́ni tó lè yẹ inna Allaha balighu amri wàlákínà àkìsàrọ̀ nnáàsì la ya'lamun. gbogbo balighu amri àṣẹtọ́ba dẹ́dàbá pa kò sẹ́ni ó lè di lọ́wọ́ lágbájá ń sọ̀dọ̀ lówó wọ́n ní wọ́n kó àrísìkí rẹ̀ ta ni ó kó báàlì bọ amòrì tó bá ti jẹ́ pé yóò lówó ibi tí yóò ní ni ẹni tí ó lówó gan ni ó gbà tọ́ òní òrìye ó ti mọ̀ pé èmi tí mo ní ń gbà padà fún yẹ ń sì sọ́dọ̀ òjíṣẹ́ musa ò ní rí pa láti múra àti nígbà tí ìyàwó ló rí sórí báyìí eh? wa ẹ ìtutù ojú lílé yìí ó ṣe kíni yóò jẹ́ fún wa. látàkùtùlù àbá àyàwó fàánà àwọn àtàkìláhù wàlàdàwù wàhùn láyé ṣọrù. ìyẹn túmọ̀ tá a bá padà sínú súrátù tọ́a ká lè mú àyà kankan lè fi dúró torí pásítọ̀ tó tá a fi lè fi ìbéèrè síta káwọn èèyàn fi lè jàǹfààní ẹ̀bùn onírè oníyebíye àti dáadáa tó ń fẹ́ ṣe fáwọn ẹ̀dá abẹ mọ́sálà wọn náà sábàbí dáadáa ọba dẹ́dà ní àní fífi fi taabu ìyẹn ni pé níbẹ̀ yẹn lọ́ba tíwájú tọ́wa lọ́ba tẹ́lẹ̀ àti wàá tú kalẹ̀ pé àtàbù tu àpótí ni wọ́n ń pè bẹ́ẹ̀ hmm. mo wá ní fi sínú àpótí ṣe mọ̀ pé yẹn lágbára hmm. kéèyàn fọmọ́nú àpótí tí ò ṣeé sì nínú rẹ̀ Hmm. ṣé tá a bá tún dé sómi ò ní wọ̀ kó tó wá. <laughs> ó ní mo fẹ́ kó dò ó gbé lọ mo fi ní kó kùn ó já àsáyìlì etí bèbè odò ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ya kúrò àdúgbò ní wà àdúgbò ńlá. Mo ti wá kọ́dàrú bí mo ti lọ dúró kápá padà síbẹ̀ rìn. Hmm. Ó ní kọ́dàrú mi tí ò sẹ́ni tí ó ṣe é jẹ rẹ̀ mo fẹ́ kó jẹ́ pé ẹni tí ó ríhe ẹni tí ó jẹ́ ọ̀tá rẹ̀ tí ó jọ́ta mi ni ó mú un. وألقيت عليكم لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون ntọ́fà tíyàwó Fáráò fi mímọ́ jà pa ó pé wà alqaytu alayka mahabbatan minni èmi ni mi ò jẹ́ wọn ò tiẹ̀ ríro instead go pe sọ́kùnrin ni àbóbìnrin alikaitu aleka muhabbatan minni ìfẹ́ látọ̀dọ̀ mi èmi mo jù fẹ́ mi sí ẹ la mo fi wá rí i pé gbogbo ẹni báyìí ó mọ̀ nífẹ̀ẹ́ rẹ àwọn tó gbé gan àwọn mẹ́wàá àwọn ló yẹ kí wọ́n kọ́ lọ́nà pé níbo àgbọ̀dọ̀ gbélé yìí lọlé ọba rà ní ara ẹ̀yìn ìfà yín òka ẹ gbé lọ bá ẹ má gbé lọ bá àwọn mẹ́wàá o ẹ má gbé lọ bá àwọn ẹ wàlítúsínà àlà àìní èyí tó lóòfẹ́ ṣe yẹn níjọ́ yẹn mo ní kí màmá rẹ̀ ó máa ṣe àlá àìní èmi gan wò báyìí ni àyà yìí ló jábọ̀ yìí pé ọba dẹ́dà lójú torí pé ó sọ fún ànábì Nuhu alayhi níjọ́ tí ó ní kó kọkọ̀ kó náà ó kọkọ̀ ó ní wàsùnmáìl fúlùkà bí àyùnínà wà ìrẹ́nu alayhi mo mọ̀ pé òun mọ kápẹ́ńtà ṣe <laughs> àmọ́ mo fẹ́ kó kọkọ̀ n ta bùkátà ni ká kàn sẹ́lẹ̀m amúrakalẹ̀lá jupájú sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọlọ́n kọ́lọ̀ bẹ̀ darí ẹ̀ kó wa máa gbá sábàbí dáadáa mú tó jálá rí ó ní máa kankọ̀ bí àyínìna pẹ̀lú ìmójútó wa wá wá yìí na àti wá ìbọ́ọ̀sì kan wọ́n fi lẹ̀lẹ̀ abi alákojọ kó mọ́sá yọrọ sọ ibi tá a ti dúró lé ní insha Allah lọ kọ́dọ̀rọ̀ lọ́wọ́ lè wọ́n mọ̀rọ̀ bá ya tọ́lọ̀ bá ní kí a tún máa bẹ lórí dáadáa léyìí tá à ń bẹ kójọ kó sẹ́wà kù Islam lórí iman insha ni wọ́n sì là gádà ní insha lásìkò kan náà aago mẹ́sàn-án gẹ́gẹ́ lọ́la kọ́lọ̀ wa